báwo ọ̀rẹ́ burúkú ó dùn láti ní ju ọ̀rẹ́ tó dáa lọ. sórí tá a bá lọ̀rẹ́ burúkú àní eh. mọ iye ọ̀rẹ́ tó dáa àti pé tá a bá lọ̀rẹ́ burúkú àní kọ́gbọ́n ìyáálé eh, tó bá yẹ pé àjọ tó ti délé ayé ẹ wọn bí tú ẹ rí ọ̀rẹ́ kankan ò dá ẹ rí bákan máa lè jẹ́ kí ló ń bọ̀ tó bá ti ṣe fún ẹ lẹ́ẹ̀kan tó ti ṣú ẹ bẹ́bẹ̀ lẹ́ẹ̀kan wàá mọ̀ yìí pé tọ́rọ̀ bá ń dàbí ọ̀rọ̀ sì wé takàlẹ́ ní àwọn aláwìyé àlàdé wùwo àlàdé wùwo tọ́rọ̀ sì wé yẹn nígbà tí ọ̀rẹ́ tó níwò lórí tó wá ó máa ń dé fìlà gbogbo gbà ó wá sọ fáwọn ó wá sọ fọ́ọ̀rẹ́ ẹ̀ tó mọ́tímọ́ yìí pé à wípé ìyọ́rẹ́ mi kí lóyún tó máa ń dé fìlà òun ṣó ilẹ̀ kàtẹ́gùn fẹ́ sí ẹ ní orí ló bá ní à ọ̀rẹ́ mi wo rí o ìwo ni ìwo ni ó wà o ìyẹn bá ní à ọ̀rọ̀ yẹn wá ka ọ̀rẹ́ yẹn lárẹ́ à ó kà á láyà kò sọ fún yàn o ó wá lọ gbẹ́lẹ̀ ó sọ sí àlàdé wúwo àlàdé wúwo àlàdé wúwo ibi tó sọ̀rọ̀ sí yẹn igi bá wù bẹ́ẹ̀ lọ́nà ọ̀nà oko tí gbogbo èèyàn bá ti ń kọjá igi yà máa kọrin àlàlálàlà àlàdé wúwo tàtàtàtà àlàdé wúwo àlàdé wa ń gbọ́ àlàdé lóòrò pọ̀ rẹ̀ wù ló lọ sọ ó fa ìwé ìyáláwìyé èèyàn mọ̀ sí yẹn yá wa èyí náà mọ̀kàn máa rántí ẹ lọ́wọ́ àwọn òwe yẹn fáwọn ọmọ yín kí wọ́n fi kọ́gbọ́n ìhun tó kọ́ wa nínú ìwé yẹn ni pé ìgbà míì gan ọ̀rẹ́ ò ní intentionally dà ẹ́ ṣùgbọ́n ìjà lè dé at any time. tó dẹ̀ nílé hold ẹ̀ tó dẹ̀ nílé hold ẹ̀. Hmm. ṣo ní ọ̀rọ̀ tó ti sọ pé ọ̀rẹ́ jẹ́ ni tó jẹ́ pé téèyàn bá fẹ̀yìntì gbà míì a máa kó bá ni ó jẹ́ ìrántí àti pé téèyàn tó bá sì lọ́rẹ̀ burúkú kì í mọ iyọ̀ rẹ kì í mọ iyọ̀ rẹ tó dáa. mo ní èèyàn kan tó jẹ́ pé ẹ̀gbọ́n ló jẹ́ sí mi nígbà kan ah gbogbo èèyàn mà lọ́rẹ́ ẹ̀ o. Hmm. ibi tó ní kéèyàn jẹ́rìí ọ̀rẹ́ dé ẹni tó wà ń lé ọkọ mi mo bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ yín lórí ètò yìí ẹni tó wà ń lé ọkọ a ní ẹni tí ò tí ì wà lé ọkọ kó wá lọ́jọ́ mẹ́ta ń lé òun. tà á ti sọrí tí ẹ fi gbọ́ ọkọ ẹ. tó fi gbé nǹkan tí mo sọ yìí ibi tó ti ń fa lọ ọ̀rẹ́ tó wà ń lé ọkọ hmm. ló gbọ́ ọkọ ẹ. Hmm. ìsinyìí tí bá wà bá wíwá ni ah Tọ́pẹ́ òun máa ń sọ gbogbo ọmọ òun obìnrin tóun bí ló máa sọ fún pé kò sọ̀rọ̀ ẹ̀ láyé. kò sọ̀rọ̀ ẹ o. àmọ́ wo bí tó ti wá kọ́gbọ́n ó dìgbà tó wá kọ́gbọ́n ẹni mi tí ò dáa kó tó wá mọ̀ pé ọ̀rẹ́ gidi ó ṣọ̀wọ́n. bẹ́ẹ̀ ni ṣé bí èmi ṣe wà yìí àfikọ́ lọ́hún ṣàánú mi mi lórí ọ̀rẹ́ rárá hmm. mi lórí ọ̀rẹ́ sórí kí n forí ṣe kí n fọrùn ṣe kí n fapá ṣe kí n fi gbogbo ara ṣe ọmọ àdàmí gbẹ̀yìn. wọ́n sẹ̀ ní kò sọ̀rọ̀ ẹ̀ mọ́ kárẹ́ ni bárìn ló ṣe fún un. kárẹ́ ni bárìn ló kù òun ló kù ìyá mi ti sọ fún mi hmm. tipẹ́tipẹ́ wípé wo ọmọ nọ́vẹ́mbà ni ẹ ọmọ nọ́vẹ́mbà kì í lọ́rẹ̀ <laughs> ẹ lórí ọ̀rẹ́ èmi ẹ̀ lọ́rẹ̀ ọmọ nọ́vẹ́mbà.